kírun lọ́wọ́ ń gbà míì kó ti gbẹnulé súra tó gùn bóyá lápèjúwe bíi súra tọ́ha àbí bíi súra káf àbáwọn súra míì bẹ́ẹ̀ tó bá wá gbọ́ ìpè ní ọmọ kan ké lẹ́yìn nínú sáfù anabisasẹ́là yóò wá kọ́ ti súra nì kò ní kéegun mọ́ bó ṣe fẹ́ kéegun nítorí àánú ọmọ tí ń gbọ́ igbe rẹ̀ nì nítorí ó mọ̀ yìí ìyá rẹ̀ ò ní láǹfààní àti dá lóhùn bóun ò bá já sí pé ní òun ṣe bẹ́ẹ̀ torí pé ìyá rẹ̀ kò ní fẹ́ já irun tí ń kí lẹ́yìn àná Muhammad sallallahu alayhi wa sallam nípasẹ̀ bẹ́ẹ̀ ànábì wa rọra kí irun nì kò ní jẹ́ kó púpọ̀ nítorí kíyà rẹ̀ lè ba láǹfààní láti dá a lóhùn arákùnrin kan gẹ́gẹ́ bó ṣe wà nínú àkọsílẹ̀ ó wá bá Muhammad sallallahu alayhi wa sallam ó wá ara àwọn ọmọ tí wọ́n ń gbá yùn nígbà táwọn sàlám wá fẹ́ yọ̀ǹda wọn láti àtẹ́ǹdì arákùnrin wa wà náà muhammad sallallahu alayhi wa sallam ó wò ó tìyanu tìyanu pé ah, ah eh, indi asharatu abinaya ọmọ tó ọ̀dọ̀ mi lọ bíi mẹ́wàá tó ṣe pé tí n bá ti wọlé báyìí kẹ́kẹ́ ti pamá ti rò wọn lẹ́nu nìyẹn anabi sallam ìsọfún ni wípé ní aksha an yakuna Allahu qad naza'a min qalbika rahma eh, eh, ń bà mí ẹkún pami kó mọ̀ ṣe wípé ọlọ́run ti yọ àánú àti ìkẹ́ tí mo fi sí ọkàn abiyamọ kó mọ̀ ṣe pé ọlọ́run ti yọ ọ́ kù ní ọkàn rẹ tó fi láǹfààní láti já sí wípé ní káwọn ọmọ rẹ yọ̀ mọ́ nígbà tó bá wọlé àbí wípé ní kọ́ káwọn ọmọ rẹ kí wọ́n rò mọ́ ní ìwọ̀nba tí kò kọjá àlà eléyìí ó ní abala bí àná Muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe fi àpẹẹrẹ lélẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ àánú fún àwọn ọmọdé àti bí àwa náà bá a ṣe gbọ́dọ̀ rí wípé ní à ń ṣìkẹ́ à ń ṣàánú àwọn ògo wẹrẹ wa àwọn tí à ń bí nínú àwọn ọmọ kéékèèké tí wọ́n gbé lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú wọn ni a ti rí Anas nínú wọn sì ni a ti rí Abdullah ibn Abbas ní pàtó jùlọ Anas nígbà tí anabi sallam dé ìgboro Madina ó ní ìyá rẹ̀ wá fà á fún anabi sallam wípé mo mú anasi wá kí o mọ̀ gbé ní ọ̀dọ̀ rẹ̀ anasi yìí ó ń sọ fún wa wípé mo lo ọdún mẹ́wàá lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó ṣe pé láàrin ọdún mẹ́wàá yìí anabi muhammad sallam kò sọ fún mi wípé ní ma qala li uffin qat kò sọ fún mi wípé ọ̀rọ̀ rẹ̀ sú mi rí gbólóhùn uffin asábàmọ́ ń túmọ̀ rẹ̀ láwùjọ wá bíi pé síọ̀ ṣùgbọ́n àṣà nínú èdè lárúbáwá gbólóhùn uffin in sí ni wípé atadajjar minka ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ sú mi nínú alukur'an tọ́lọ̀ ti sọ fún wa wípé wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana imma yablughanna 'indaka al-kibar ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan karima sadaqallahu al-azim. tọ́lọ̀ sọ fún wa wípé ní ẹ̀ àwọn òbí má sọ wípé ọ̀rọ̀ yín sú mi nítorí pé nígbà tí àwọn òbí bá ti dàgbà nǹkan tí máa ṣẹlẹ̀ pọ̀ a mọ ọ̀rọ̀ arúgbó a sì mọ ìṣesí arúgbó bóyá bíi ká tẹnumọ́rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbà àbí bẹ́ẹ̀ kọ́ ká sọ̀rọ̀ lánàá ká pé kò rí bẹ́ẹ̀ mọ́ lónìí bóyá àná tó jìnnà ká sọ̀rọ̀ lónìí ká sọ wípé ní kódọ̀sán kó lòun sọ bẹ́ẹ̀ mọ́ gbogbo eléyà gbọ́dọ̀ wá sọ wípé ọ̀rọ̀ yín sú mi àbí ká máa gbìyànjú àti sọ àǹfààní ètò déètì sìn káwọn insist wípé rárá tàwọn táwọn lò yìí ni nígbà yìí alukoran kọ́ ọmọ wípé kò gbọ́dọ̀ sọ fún òbí ẹ̀ wípé ó fìn ọ̀rọ̀ yín sú mi ìpè ní àtàdọ́jar minka lẹ́ni gbọ́dọ̀ ń fè kí á padà síbi tá a ti jáde anas ó sọ fún wa ìpè náà muhammad sallallahu alayhi wa sallam ma qala li ó fìn qat kò sọ fún mi wípé ọ̀rọ̀ rẹ sú mi rí bákan náà anas sọ fún wa wípé àná muhammad sallallahu alayhi wa sallam láàrin ìgbà tí òun fi wà ní ọ̀dọ̀ rẹ̀ o kò láì fi ìhun rí pé a irú ọmọ burúkú wo ni kí leléyìí kí lè gbá nǹkan kan kò sọ gbólóhùn báyìí kò sọ ọ́ sí òun rí ẹ nínú àkọsílẹ̀ tí Anas gan sọ fún wa ni wípé ọ̀ràn Anas níṣẹ́ níjọ́ kan pé kó ṣe nǹkan kan wá òun sì jẹ́ ọmọ kékeré rè tí kọ̀ọ̀kan kan kún tó nǹkan bóun ṣe ń lọ lọ́rọ̀ àwọn tó kù rẹ̀ tí wọ́n ń ṣeré bó ṣe jòkó pẹ̀lú wọn tó bẹ̀rẹ̀ sí ní ṣe eré ń bẹ̀ anabi sọ̀sọ́lá wa tajú kan yìí pé ah anas anabi àti mọ́sá bá pè ní unais ah unais kìí ṣe wọ́n mọ ránṣẹ́ pé kọ́ ṣe ni ọba lanu ti ẹ̀kún ti gbàgbé anabi sọ̀sọ́lá wa rọra fi ọwọ́ lọ ní etí báyìí kìí ṣe wípé ní ọlọ́ létí ó fi bá wí bí kìí ṣe wípé gbígbà tí yàn bá ń bá èèyàn ṣeré sallallahu alayhi wa sallam ǹjẹ́ wákà àwọn àfa wa ẹni mọ̀ náà ló yẹ ká o wàjáde náà. سرورا وجدنا سرورا kí ọlọ́run bá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anna muhammad sallallahu alayhi wa sallam bàbá kúrò ní abala bíi ogbòye tá à ń wí ó kan nínú ẹwà òun ni ó jẹ́ makarimul akhlaq àwọn ọ̀wà abọ́lá tí ọlọ́run fún àná muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ kì í ṣe ti ṣùgbọ́n ṣá nítorí àkàwé òun la fi ń sọ gbogbo ìwọ̀nba tí à ń sọ yìí tó kó tó wá di wípé a tẹ̀síwájú yóò dàka fúnra wa ní àkàwé kan yóò dàka fún ní àkàwé kan àkàwé yìí ni wípé ọ̀rọ̀ kan sọ fún wa wípé ìrẹ́jẹ ò sí nínú fọ́tò nígbà tá a bá ní káwọ ọ̀rọ̀ yáfẹ́ ẹ̀wò ń tòótọ́ wípé ìrẹ́jẹ ò sí nínú fọ́tò ó bá jòkó ló máa bára ẹ̀ ṣùgbọ́n àṣà a bá tún fojú mi wò ìrẹ́jẹ tún wà ọ̀nà wo ni ìrẹ́jẹ ti gbà wá òní wípé nígbà tí a bá ya fọ́tò yàn kan nísìn a kíyèsí wípé ìhà tí kámẹ́rà bá kọ sí ibẹ̀ ni yọ jáde ẹ̀yìn ẹni tí ó ya fọ́tò lápèjúwe ń sìn a lè rí tó bá jẹ́ ìhà ọ̀tún ló bá kọ sí kámẹ́rà ìhà òsì a lè láǹfààní àti rí eléyìí túmọ̀ sí wáyé pé ní ìrẹ́jẹ ń bẹ nínú fọ́tò tá a bá fojú inú wò kí la fẹ́ fi eléyìí ṣe preamble àbí parable ni mo fẹ́ lo eléyìí fún abala mi tá a fẹ́ bọ́ sí nínú ìkẹ́ àti ìyàánu àná Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìkẹ́ àti ìyàánu tí àná sàlám tó jẹ́ fún àwọn obìnrin tó ibi tó bá wà ní oníkálukú ló lè yà sí alẹ́rẹ́ ni tí ó yà sí ibi wípé yẹn ìrẹ́jò sínú fọ́tò àsìrẹ́ ni tí ó yà sí ibi wípé àá ìrẹ́jẹ wà nù fọ́tò lápèjúwe àná Muhammad sallallahu alayhi wa sallam kó tó di wípé Ọlọ́run fi iṣẹ́ àánú àti ìkẹ́ ó fi gbogbo ayé àwọn obìnrin láwùjọ lárúbáwá tọ́lọ́run ti gbé e dìde àti ọ̀pọ̀lọpọ̀ ayé gan wọ́n wà nínú òkùnkùn birimbirim ọ̀dà bí ọkùnrin bá kú ní àwùjọ wọn tó kú tó fi ogún sílẹ̀ ó fowó fi dúkìá kalẹ̀ obìnrin rẹ̀ tó bá fi kalẹ̀ ti ń jẹ́ eh, opó lẹ́yìn pé kò ní láǹfààní àti jẹ ogún kankan òun gan wọn ò tún sọ ọ́ di property tí wọ́n jẹ mọ́ ogún àwùjọ yìí ńlẹ́ alukuran sọ fún wa wípé ní wá ìdálẹ́mọ̀ òwúdàtú sún ìlàtì ìjọ tó bá di wípé àwọn ọmọ tẹ́ ẹ bù mọ́lẹ̀ obìnrin ọmọbìnrin tẹ́ ẹ bù mọ́lẹ̀ láàyè ìjọ tó bá di wípé à ń bi wọ́n léèrè bí ayé ìdánbí ń kọ̀tìlàtì wípé ẹ̀ṣẹ̀ ìdí ẹ̀ṣẹ̀ wo gan-an ńlẹ̀ ẹ̀ṣẹ̀ tó fi di wípé ni wọ́n pa yín tó àwùjọ ilé ọlọ́run ti gbé àná Muhammad sallallahu alayhi wa sallam dìde àwùjọ tó já sí wípé àwọn obìnrin wọn a máa ṣe aṣẹ́wó corporate bóyá ká pè é ní aṣẹ́wó gbangba situation tó já sí wípé wọ́n ní flag àsíá pupa tí wọ́n máa ta bóyá ká pè ní club house tí wọ́n náà ń pè é lónìí tó já sí wípé ó ti ní customer tí ń lò sí ọ̀dọ̀ rẹ̀ obìnrin kan lápèjúwe tó ta àsíá pupa kan bóyá àwọn mẹ́ta àbáwọn mẹ́rin àbáwọn márùn-ún sí mẹ́fà wọ́n ti mọra wọn wípé àwọn táwọn jẹ́ oníbàárà onípanṣágà obìnrin kan rèé tó wọ́n máa ná ọ̀dọ̀ rẹ̀ àwùjọ nínú o kó tó di pọ́lọ̀ ń gbé ìdìde e nígbà tó bá di pé obìnrin yìí ọba wa lóyún tó bá bímọ fúnra rẹ̀ ni ó wá wípé lágbájá ọmọ ìwọ ló ní làkàṣègbè ọmọ ìwọ ló ní àwùjọ ni tọ́já sí wípé wọ́n ń lo wọ́n ń jẹ obìnrin ní àjẹmáyé bẹ́ẹ̀ náà sì ni ọ̀pọ̀lọpọ̀ àwùjọ yàtọ̀ sí àwùjọ lárúbáwá ń gbà náà lọ àfi ẹni tó bá lè fìdí ìtàn múlẹ̀ wípé bọ́yá láàrin àwọn róòmù ni o àbí láàrin àwọn pàṣíà ni o ìlà ti rí wípé wọ́n wà so civilized kó tó di wípé ọlọ́run gbé ànábì Muhammad sàlám dìde wípé obìnrin wọn wá ní ẹ̀tọ́ sí ìwọ̀ kan pàtó léyìí tó já sí wípé ṣáájú Islam ni a rí wípé ìfìyàjẹni ìjẹnimáyé òní tó pọ̀ jù nígbà tó lọ́run wá ń rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ló kéde fún aláàkúrán wípé ní man amila salihan min dhakarin aw untha falanuhyiyannahu hayatan tayyiba ẹni yòówù تبا bá ṣe iṣẹ́ rere min dhakarin aw untha lọ́kùnrin ni o àbí lóbìnrin ni o falanuhyiyannahu hayatan tayyiba irú onítọ̀hún àáfùn ní ayé dáadáa gbé àáfùn ní ayé tí ó dùn tí ó lárinrin àáfùn gbé ó ń túmọ̀ sí wípé fifty fifty ni bọ́kùnrin bá ṣe rere yọgbà rere bóbìnrin bá yìí ṣe rere yọgbà rere bákan náà sì yé nílé ní. ẹlẹ́ẹ̀kejì ní abẹ́ ìkẹ́ àti àánú tí anabi muhammad sallallahu alayhi wa sallam tí ó mú wá fún obìnrin òun ni wípé alukoran pín obìnrin ní ogún alukoran tó lọ́n fi rán anabi muhammad sallallahu alayhi wa sallam wípé bí ọkùnrin bá kú obìnrin láǹfààní àti jẹ ogún ọkọ rẹ̀ tó kú gẹ́gẹ́ bó ṣe rọrùn fún ọkùnrin láti jẹ ogún obìnrin náà bákan náà ni ọmọbìnrin ó láǹfààní láti pinnu ogún orí gbọ́ ìtàn yìí